إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يأله الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته ترى شرح أصول السنة لإمام أهل السنة أبي عبد الله أحمد بن محمد بن حنبل عليه رحمة الله تي أمباكي كارلو أتبرني إجوني شواجو. so a ṣàlàyé ní ṣókí nípa ìtàn ìgbésí ayé imamu ahmed بن محمد بن حنبل عليه رحمة الله bí ó ṣe lo ìṣẹ̀mí ayé rẹ̀ bó ṣe kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bákan náà bó ṣe dúró ti ẹ̀sìn bó ṣe dúró ti súnà nábì sallallahu alaihi wasallam nígbàtí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n sá kò nídìí rẹ̀ látara ìṣòro tí wọ́n kojú ìdúróṣinṣin yìí wọn náà lọ sọ imamu ahmed di imamu ahli sunnati wal jama'a àwa bẹ̀rẹ̀ díẹ̀ níbi tíra náà òun náà ni pé a ka ibi tó jẹ́ bí sheikh ti bẹ̀rẹ̀ wípé usulu sunnati indana التمسك بما كان عليه أصحاب رسول الله صلى الله عليه وسلم والاقتداء بهم وترك البدع وكل بدعة فهي ضلالة وترك الخصومات والجلوس مع أصحاب الأهواء وترك المراء والجدال والخصومات في الدين alimamu ahmed wọ́n bẹ̀rẹ̀ tíra yìí ipe usulu sunnati indana ipe nǹkan tó ń jẹ́ ìpìnlẹ̀ sunna lọ́dọ̀ àwa ahlu sunnati wal jamaa yẹn ni pé tí wọ́n bá lóhùn ń ṣe sunna ìpìnlẹ̀ kan bẹ tí èèyàn gbọ́dọ̀ ṣàmójútó níbi ìṣe sunna yà kí ni nǹkan náà ni àtàmásùkú بما كان عليه أصحاب رسول الله ونكن يدما إن كتيا صحابة تيوان بلوري ري إن كتيوان شتاوان شلجو أي النبي صلى الله عليه وسلم يعني كي با صحابة بيوان شين سيسي وجاي كميلان لا لا تفسي سنة النبي صلى الله عليه وسلم tí ẹ bá ń ṣe nǹkan kan nínú ẹ̀sìn àbí yàn gbọ́ àgbọ́yé nǹkan kan nínú ẹ̀sìn àbíyàn di àdìsọ́kàn kankan nínú ẹ̀sìn tí ẹni yẹn wá rí pé òun ò rí ẹni kankan fi nǹkan yẹn jọ láàrin àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi kẹ́ni yẹn kó yá kíyèsí irú súnà tó bá lóhun ṣe náà máa ń ṣàlàyé wípé ìpariwo pé à ń ṣe súnà à ń ṣe súnà òun gangan kọ́ ní pàtàkì bóyá ni ǹjẹ́ ìtí annabi sallallahu alaihi wasallam tó kọ àwọn sahaba annabi sallallahu alaihi wasallam náà ló ń ṣe ní àbí súnà bàbá tura àwọn kan bẹ́ ń lù lọ́rin yìí tó pé n tí wọ́n bá ń pè ní súnà lọ́dọ̀ tí wọ́n táwọn bàbá lọ́rin bá ṣe náà ní súnà lọ́dọ̀ tí wọ́n wò kódà kí nǹkan yẹn kọ́ tako tí annabi sallallahu alaihi wasallam ń ṣe òun náà ló fà ní fi máa ń ṣòro láti sọ fún àwọn èèyàn pé ẹ pa nǹkan yìí tì kí wọ́n sì pa tì torí in tí ẹnìkan pa ti yẹn nǹkan tí wọ́n bá lọ́dọ̀ àwọn bàbá wọn ni ọ̀pọ̀ bẹ́ẹ̀ rẹ̀kẹ̀tẹ̀ nínú àwọn nǹkan táwọn èèyàn ń ṣe nínú ẹ̀sìn bí akẹ́rọra mú àpèjúwe méjì wá ẹ wo kí n bímọ kó di ní ọjọ́ keje kan ní pẹ́tọ̀ abẹ́sọmọlúkọ kan wá lọ lè àwọn aláàfáà àbí ìmọ̀mọ́ àdúgbò ipò ẹwà sọmọ ìlú kọ fún àjòkó wọn ni tọ asọmọ ìlú kọtán ṣùgbákaná àgbà owó owó àdúrà owó àlùbáríkà ṣe rí ìjòkó yẹn gangan ìjòkó tí ànábì òjòrú ẹ̀ rí ni ànábì òjòrú ẹ̀ níbi tọ ìjòkó akẹ́kọ̀ọ́ la fẹ́ jòkó yìí kò sí ẹ̀rí kankan fún un ṣòro fún àwọn èèyàn láti fi kalẹ̀ ipe nǹkan yìí a kìí sin tí ànábì ṣe torí tí wọ́n bá lọ́wọ́ àwọn bàbá wọn ni so wọn ò ní fẹ́ fi kalẹ̀ gbé wa kó mẹ́ wá ní sàdúà so nǹkan yẹn ọyọ kálá kíyèsí pé ṣí súnà táwọn bàbá lòun ṣe ni kéèyàn fẹ́ ṣe ìgbéyàwó ní ọkùnrin àbóbìnrin yẹn ni pé tó ní wọ́n fẹ́ sin ọmọ lọ sílé ọkọ yẹn ni ọkùnrin fẹ́ ṣe ìgbéyàwó so nínú tí wọ́n dákalẹ̀ nílọrin òun ni pé wọ́n ní àwọn àṣẹ wàlímà fún un tí wọ́n ń jẹ́ wàlímà yìí wàlímà kùránì ni wọ́n ní pé nìyẹn ó jókòó wọ́n àgbà kùránì fún un yóò ké suratul fatiha wọ́n gbà fún òun òkè alif lam mim wọ́n gbà fún òun òkè kíní ìtẹ́bá ń sọ fáwọn èèyàn pé ìyàwó tó fẹ́ ṣe kò nídìí kó lóun ṣe wàlímà kùránì tó máa ń ṣe yìí nílọrin yìí kò ní gbà wọ́n torí pé kí ni wọ́n ti wò pé nǹkan tí àwọn bàbá àwọn tí wọ́n ṣe kalẹ̀ ní táwọn àgbàlagbà ń ṣe so bẹ́ẹ̀ sì ni tẹ́bá ń bí wọ́n pé bídíà lẹ́ ń ṣe ó ní ẹ̀rọ ẹmọ́kùnwà ló ń bídíà má gbogbo aná ló ń súnà so náà làwọn sọ pọ́dà gbogbo yìí ló ní súnà ọya kíyèsí ní súnà tó ń ṣe náà ni mẹ́mọ́ Ahmed ń sọ pé n ti ń jẹ́ ìpìnlẹ̀ ńláńlá nínú súnà tá à ń ṣe yìí ó ní at بما كان عليه أصحاب رسول الله كن يوبان تي أو صحابة النبي صلى الله عليه وسلم تونشي كن يودما كن يوماشي انتي يوباتي رد لاتدو النبي صلى الله عليه وسلم تين يوبا لدو أو صحابة النبي صلى الله عليه وسلم كن يوقاتي ẹwọ ìrún kíkí èyàn kírun tán ọbẹ̀sẹ̀ àsìkárù ó ń kálukọ́ wa ikọ̀ ọba kù kọ́dẹ̀ lómi kò kátẹ̀ tó bẹ̀rẹ̀ ẹ̀rún ni bá ti sẹ́ Allahu Akbar tó sì kọ́ mọ̀tàbá ẹ̀rù kálukọ́ kà máa ju ti kalẹ̀ ní pàápàá tẹ̀síbà náà ń ju kalẹ̀ wọn o ẹ bá bí wọ́n pé à ah, ah, ẹ̀rọ ló dé wọn bá ti bá bàbá wa nù bàbá wa máa ti ń sínú so léyìí kò ní ẹ̀dí látọ̀dọ̀ Ànábì sallallahu tẹ̀síbá kìí ṣe àpẹẹrẹ tí ẹ̀ fi ń dá mùsùlùmí mà sókú tí ẹ̀ sí nínú ẹ̀sìn wa rárá ní nǹkan tí ń jẹ́ tẹ̀síbá yìí so ẹni tí òun bá fẹ́ ti súnà nàbì sallallahu alaihi wasallam tó jẹ́ èyí tí àwọn sàhábà fi kalẹ̀ òun náà ni pa kìíní ẹ̀ tì lo tẹ̀síbá ẹlòmí lè Abu Hurairah lo tẹ̀síbá ń parọ́ mọ́ ni ìrọ̀lẹ́ Abu Hurairah ò ní tẹ̀síbá kankan ẹlòmílẹ̀ tó ní ọ̀kan náà yàwó ànábì onítẹ̀síbá ẹ̀rọ ni gbogbo ẹ̀yàn àdéhìí tí ó fẹsẹ̀ múlẹ̀ ní gbogbo ẹ̀ àdéhìí tó fẹsẹ̀ múlẹ̀ o ní pé ànábì sallallahu alaihi wasallam àdéhìí wà pé orí ọmọ ká rẹ̀ náà ànábì máa ń kà ní mọ̀mí sí sallallahu alaihi wasallam ó tó pàṣẹ ipe ẹ ka àwọn ọmọ ká yín orí ọmọ ká yín ka torí pé yóò ṣe ẹ̀rí tó bá di ní ọjọ́ gbẹ̀ndẹ̀ so eléyìí ni nǹkan tí àwọn sọ̀hábà máa náà ni ìjọ tí Abdullahi bin Mas'ud radiyallahu anhu ìjọ tó rí ẹnìkan tí ó tó kóró làbídùn ó wá sin sínú òwú ó sin sínú òwú kóró làbídùn ó lú ó wá fi òwú bọ̀ ó fàjá gbadánù ọjà lékiri eléyìí rúdàkúdà olùfẹ́ dálẹ̀ yìí so láfi mà ipe àwọn sọ̀hábà yìí wọn ọmọ nǹkan tí ń jẹ́ àtẹ̀sùbà súnà ni ẹni tó bá fẹ́ ṣe súnà Nabi sallallahu alaihi wasallam in tí àwọn sọ̀hábà bá ṣe iná lẹ́nu èèyàn mú lọ́wọ́ àkídà táwọn sọ̀hábà bá ń ní náà ni ẹnìyẹn yóò ní irú rẹ̀ kò ní ní yàtọ̀ ní àdìsọ́kàn náà là ń pè ní àkídà ìtò yàtọ̀ ti àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi wasallam sọlẹ́ ní jẹ́ pé ẹni tó ń ṣe súnà nù tí pé súnà rẹ̀ yóò ṣe dédé àwọn sọ̀hábà Nabi bí wọ́n ṣe wal iqtida'u bihim kí yóò tún máa tẹ̀lé wọn yẹn ni pé yóò máa tẹ̀lé àwọn sọ̀hábà yìí ipe báwo náà ṣe ṣe tí wọn ni mo fẹ́ tẹ̀lé so náà ni pé ẹlòmíì tí mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé àwọn bàbá náà wọ́n jọ lójú kúrò àwọn sọ̀hábà ò jọ lójú so bá fi ṣe súnà nàbí sallallahu alaihi wasallam ìtẹ̀lé àwọn sọ̀hábà yẹn bọ́ ṣe ṣe náà ni yóò mọ wuyàn torí pé kíni àwọn sọ̀hábà yìí àwọn làwọn tó ṣe pé ànábì sallallahu alaihi wasallam ànábì fèlè wọn àlẹ́bí kí ni ṣùkọ́dọ̀ ọlọ́wọ́ bá gan azza wa jal ó jẹ́wọ́ sí bọ́nà bánàbí ṣe tí wọ́n pé á ah, orí àwọn ẹni yìí tọ́ orí wọn rí sọ nínú al-Qur'an ìpele yaghiza bihimul kuffar kọ́dọ̀ àwọn tó bá jẹ́ kéfìrí inú ma bí wọn ní tọ́bá ti rí pé àwọn sọ̀hábà ìtúrú àlẹ́bí ṣe tí wọ́n á ah, inú òbí tí ọba nígbàgbọ́ torí pé ìgbàgbọ́ yìí ó yọ púpọ̀ lára àwọn sọ̀hábà nàbí sallallahu alaihi wasallam náà ni ìmánì àkídà tí wọ́n bá ní ìbádà tí wọ́n bá ṣe ìwà tí wọ́n bá máa wù tí wọ́n jẹ́ kó mọ ìjọ ti àwọn sọ̀hábà yìí alimami ahmed rahimahullah wọ́n ni watarikul bid'ah watarikul bid'ah wọ́n ni tí ń jẹ́ yóò wà tó pàbídíàtì yóò pa tí ń jẹ́ àdádálẹ̀ ìdẹ́pẹ̀ ní gbédá òun náà ni nǹkan tí wọ́n dálẹ̀ sínú ẹ̀sìn tó ṣe pé nǹkan yẹn kò ní traces lọ́dọ̀ anábì sallallahu alaihi wasallam anábì ìṣerú ẹ̀ tó pé ẹ̀sìn sí ni tarikul bid'a yẹn ni pé tí ẹ bá pè ní ẹ̀sìn tó pé anábì sallallahu alaihi wasallam yìí wá ṣe nǹkan yẹn á kí ọmọ pé àdádálẹ̀ ni ẹ wo ní àpèjúwe tí mo mú alẹ̀ kan ẹ rí i pé jíjòkó àdúrà kì í sọ̀rọ̀ ayé ẹ̀sìn ni bẹ́ẹ̀ náà ni jíjòkó wàlímà pé à ń ké Kùránì kìí sọ̀rọ̀ ayé ẹ̀sìn ni ó túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ ṣe tí èèyàn bá ti èèyàn gbọ́dọ̀ ṣe nígbà tó ipá nẹ́bí sọ̀rọ̀ sálàm àwọn sọ̀hábà wọn kìí ṣe irú ẹ̀ nǹkan yẹn náà ń pè ní bídà tó bá ṣe pé nípa ọ̀rọ̀ ayé bá ní ọ̀rọ̀ ayé kò sí tó burú bẹ̀ kẹ́yìn orílò ẹwù lápẹjúwe ní ayé ànábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tó wọ́n fi ń ṣe nǹkan rìn ìsẹ̀ ẹṣin rànkúnmí kẹtẹkẹtẹ àbí ìbáka so àmọ́ ní ayé gbàtáyé tó ní kó tó lọ síwájú tó ju ayé tó là àárín mọ́tò àárín kẹ̀kẹ́ àárín mọ́ṣínì yẹni pé mọ́tòsáíkù àárín lóríṣiríṣi àárín airplane àárín train so gbogbo ẹ̀ lóríṣiríṣiríṣi náà lọ́wọ́ gbogbo àwọn nǹkan tó déhùn tuntun ni wọ́n àmọ́rù nǹkan yẹn kìí ṣe ẹ̀sìn kìí ṣe pé ẹ̀sìn ni irú yẹn kò kí a lè pè yẹn níbi dáhà tó rẹ́lò ní gọ́ ẹlòmí ó gọ́ kò tó wá tó ní dẹ̀là ká ilẹ̀ kò tó fi gbọ́ àlàyé yóò ní ẹ̀ ń sọ pé bídíà bídíà bídíà bídíà sí ẹ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ dànù irú pléènì ọ̀dá sí mọ́kà nìkan náà sí pléènì fún kìí ṣẹ̀sìn nìkan náà sí pléènì fún mọ́tò kìí ṣẹ̀sìn náà sí fún ẹni tí èsì mùsùlùmí gangun kìrìyọ́ngun àwọn tí ń ṣàwó gan ọgbọ́n mọ́tò àwọn gánà ń gun pléènì wọ́n gun jẹ́ẹ̀tì tó túmọ̀ sí pìyẹn ò kìí ṣọ̀rọ̀ ẹ̀sìn nu kìí ṣẹ̀sìn tí ẹ bá kàfẹ́ lò fún ẹ̀sìn so irú ìyẹn àìgbọ́ àgbọ́yé ní jẹ́ báwọn sùlẹ́yìn náà yóò jòkó kéèyàn farabalẹ̀ kéèyàn ka tíra ń táwọn afá ń sọ nípa tí ń jẹ́ bẹ́dà so microphone yìí nìsín sí tí ń bá rí ní lè ṣe wá sí ni ní lè ṣe wá sí so bákan náà kìí ṣe wá sí nìkan náà ń fi microphone ṣe àwọn tí ń ta tí ń polówó oògùn wọ́n mú microphone wọ́n mọ̀ polówó ẹ̀ káàkiri ẹni tó wà ní chọ́ọ̀chì yóò mú microphone yóò mọ̀ fi polówó káàkiri kọ́dà ẹni tó fẹ́ pèpè sí ẹbọ yóò mú microphone yóò mọ̀ pèpè sí ó túmọ̀ sí pé àwọn nǹkan yìí kò kí ń ṣe nǹkan ẹ̀sìn náà irú èyàn ò kí ń ṣe bídá so tó bá ti rí báyẹn tó pé nǹkan ayé ni tẹlẹmílẹ ní ẹni pé ẹni ẹni kámọ́sí bídá mọ́ ní kámọ́sí bídá mọ́ kí ló tó sí pé ẹwọ sí anábì wọ́n rú aṣọ yìí irú aṣọ tí wọ́n ẹlẹ́bọ náà lè wọ̀ so ẹlẹ́bọ lè wọ̀ ẹni tí kẹ́ ń jẹ́ kiri ó lè wọ̀ ẹni tí ò sí ẹ̀sìn kankan lè wọ̀ so túmọ̀ sí pé aṣọ yìí ṣe pé òun gẹ́gẹ́ lẹ̀sìn so tó bá kàn jẹ́ pé nǹkan ayé báyẹn ta bá fẹ́ lò nígbà Ànábì sallallahu alaihi wasallam bá ní ká ṣe nípa rẹ̀ a wà ṣe bí alákojú nìsín ìyẹn wá fẹ́ gun mọ́tò so téèyàn wá gun kéèyàn wá ṣe àsìkáàrù tánàbí ní ká ṣe ta bá fẹ́ gun mọ́tò ta bá fẹ́ gun kẹ́tẹ́kẹ́tẹ́ ta bá fẹ́ gun ẹṣin so kò sí tó burú mẹ́ so mú pé èèyàn fi kíní yẹn èèyàn use ẹ̀ fún fún ẹ̀sìn inú àmọ́ kìí sí pẹ́sìn gẹ́gẹ́ ni wọ́n gbé nǹkan yẹn lẹ̀ fún ìyẹn lò fẹ́sìn tó náà ni n ti ń jẹ́ bẹ́dà tó gbọdọ̀ yé mùsùlùmí yékéyéké ni òun náà ni gbogbo nǹkan tó bá ṣe pé máa ó ṣìdè sáfìdín nǹkan tán bá dá kalẹ̀ nínú ẹ̀sìn ni ẹ kìí ṣe nǹkan ayé rárá kọ́dẹ̀ lómi tó wáyé ọ̀tọ́ìlẹ̀tì ó tọrọ agbésí ẹ̀kọ́ amẹ́kùnrin fẹ́ mú ọ̀tọ́ìlẹ̀tì so kìí sọ̀rọ̀ ayé kò sẹ́ni tí ó rí tẹ́sọ́lá tí ó yọ pé ah, ẹ̀sìn náà bìkí ní ìṣe so kọ́dọ̀ yàtọ̀ sí lẹ́kẹ̀ ìta ilẹ̀kẹ̀ tá máa ń sín sí sí sí di fọmọ ikẹ́ àbí nǹkan àbí ìtàmà sín sọ́wọ́ ti tẹ̀sùbá yàtọ̀ sí torí ó ní bó ṣe mú ó dẹ̀ tí ó sì tí ó tẹ́gbẹ̀ẹ́ ah, so

ní òkè ṣe bẹ́dà torí pé kí ni àga gẹ́gẹ́ fún ara rẹ̀ ẹni tí ìṣe mùsùlùmí lè jòkólé ẹni tó jẹ́ mùsùlùmí lè jòkólé àga gẹ́gẹ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nítọ́kàn gẹ́gẹ́ ni ẹ̀kọ́ tí wọ́n sì yàn kọ́ níbẹ̀ so náà ni pé tẹ́rìkùl bẹ̀dà ẹni tó bá fẹ́ jẹ́ onísúnnà yóò pa bẹ́dà àti ìyẹn ṣe súnnà kí òtún máa ní ìtún ọkọ̀ tó máa torí wọn yóò jòkó tira wọn súnà àti fẹ́dá wọn kì í jòkó wọn kì í gbé lára ẹnìkan náà pé pé òun náà ni a ní onísúnà ni onílàtọ̀ ní pé oníbẹ́dà ni so sheikh wa ni torí pé kí ni wa kullu bid'atin fa hiya dalalatun sheikh ni torí pé gbogbo bẹ́dà gbogbo ẹ̀yányá dalalatun anù ń bẹ̀ ìsọnù náà ni ń níbi àdádálẹ̀ kí wọ́n dá nǹkan kí nǹkan lẹ̀ sínú ẹ̀sìn àbí kí wọ́n tẹ̀lé tí wọ́n dá sínú ẹ̀sìn anù lọ́wà ń bẹ kò sí ìmọ̀nà ń bẹ ṣe lè kọ́ ma so ta bá ní gbogbo fẹ́dà anù lọ́wọ́ ń bẹ kò sẹ́n tó lè jíyàn rẹ ipe anù kọ́ a ọwà bídà hasana wà èyàn sọ pé kò sí gẹ́gẹ́ bídà hasana kọ́dà àdìsí àwọn méjì ṣẹ̀rí gan wípé ẹni tó bá máa ń sanna fil islam sunnatan hasanatan so sunna lànàbí wí ẹni pé tó bá la ìlànà kankalẹ̀ tí ìlànà yẹn wá jẹ́ ìlànà tó dáa ẹ lè rí sánàbí ti pé man ibtada fi dini bid'atan hasanatan kòsí sánàbí ti rí bẹ́ẹ̀ ipe ẹni tó bá sọ pé ẹni tó bá sì bídà sí bídà yẹn bá wá dáa ànábì òdúbà wọn àwọn tí wọ́n fẹ́ dẹ́dà kó dálẹ̀ lọ́wọ́ sọ pé bídà kan bẹ inú jẹ́ bídà tí ó jẹ́ bídà hasana ìlú ẹlẹ́mọ̀ agbọ́lẹ́nu wọ́n lè ní tẹ́ bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni àgbà pé kò sí mólúdì lóòótọ́ ànábì ò sí mólúdì àmọ́ bídà hasana ni bídà tó dáa ni ẹ̀ tó wá rí tó tẹ̀ wá bára wọn dé nìsín wọ́n ṣe mólúdì ànábì sallallahu alaihi wasallam àwọn èèyàn sọ fún wọn pé alánàbí ò sí mólúdì ara rẹ̀ wọ́n sọ ábà wọn ò sí mólúdì ànábì wọ́n tẹ̀ tó wá bẹ̀rẹ̀ mólúdì Ibrahim niyasi àbíkọ̀tẹ̀ Raymond has Niasse kókó ní 1975 1975 ó mú pé kò tí pé kéde gan ó sẹ́ pé kèpé tí yẹ tó kú gan 42 àyè ẹ̀wọ̀n gan so 42 years náà ni ó ti lọ láyé nìkan wọ́n bẹ̀rẹ̀ mọ́lú ti ẹ̀ náà so ṣé ẹwà ní òun lànàbì ni àmọ́nà àti ẹ̀ntara wájẹ́ ni tó bá ń sọ ní àwọn tó ń ṣe àwọn tó ń ṣe kíni ni yásì fún lànàbí wọn o wàláì wọn fún fún yínká bàbá rẹ̀ tẹ bá dé àárín wọn bọ́ ni wọ́n ní àkẹ́kọ̀ọ́ reality Ibrahim Niyas wọ́n wá relate ẹ̀kún kankan lànàbí wọ́n ni ànàbí sọ fún gbà tánàbí fi wá tí ń jẹ́ Muhammadu wọ́n ni kèsì ànàbí kó wá ní fake ń bà wọn sókè fi mérí búlá ńlá tí ń bẹ lọ́dọ̀ àwọn ẹni yìí ìsọnù tó tóbi ń bẹ lọ́dọ̀ àwọn kìí ṣe kékeré so náà ni ẹ̀rọ arí kékí ní ẹ̀ dáwà ṣe wọn wá tó àsìlẹ̀ wọn ó tó àsìlẹ̀ wọn pé èé sí ẹ̀sìn lélẹ̀ yìí ẹlòmí ó gbé Ibrahim bí ó tó dídí èèyàn yóò sì gbé kọ́rùn wọn gbé kí pèsè èèyàn lélẹ̀ yìí wọn wá pariwo rẹ̀ bí ẹ kọ́lọ̀ wọn gan ni wọ́n ń pè so kí ni ń jẹ́ bẹ̀ ni pé tí yẹn bá ti dá ìdákúdà kalẹ̀ sínú ẹ̀sìn bí ṣe máa ń rí nù. wa kullu bid'atin fahiya dalalah gbogbo tí ń jẹ́ àdádálẹ̀ àná ni ẹni bí kò sí bídà kankan táwa ní bid'atun hasana kí bídà tó dá lélẹ́yìn kíró lẹ́yìn bídà tó dá ní tó kò sí ní jẹ́ báwọn látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam so òun ni pé kọ́dà Umar radiyallahu anhu tó ń tó sọ jáde ike ni'matul bid'atu hadhihi ni'matul bid'atu hadhihi ike a ntí mo dákalẹ̀ yìí ń tó dáa ni kí ni nǹkan tí Umaru dákalẹ̀ òun náà ni pé wọ́n ti máa ń yan náfìlà tí wọ́n fi ń ni pé ó rọrùn kí wọ́n padà máa bá àwọn ìlúmí pàdé tí wọ́n mẹ́ni ọ̀dá kílẹ̀fẹ́ sọ sílé yìí mẹ́tẹ́ ní bídíà bídíà tásánà kù sí Umaru wí ń kọ́ ni pé Umaru radiyallahu anhu ó rí àwọn èèyàn ń kí irun tarawih nínú Ramadan ń kálukú ń kí tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ Umar wa sọ fún wọn pé radiyallahu anhu pé ẹ máa kí ní jama ọ wá yan ọyàn ẹnìkan pé kó jẹ́ imam kó máa kí ń kí fún wá dénjọ́ kejì nígbà tó ń kí áàdì pé á ah, ní tí mo dá kalẹ̀ yìí ọ̀dà ní tí mo dá kalẹ̀ yìí dà ṣẹwájú káwá bìíra wa lérè wípé ǹjẹ́ Umar sóhun làkọ́kọ́ ẹni tí ọwọ́ kọ́ dá ní jama kìkì sóhun lọ́kọ́ dálẹ̀ ni ìsìrẹ̀ ni pé rárá tabalọ́wọ́nù Sahih Bukhari Muslim ààrì nínú ṣiṣẹ́ anábì sallallahu alaihi wasallam pé anábì ọ jáde wá bá àwọn sọ̀hábà náà wọ́n ní ọwá kírun fún àwọn nínú Ramadan àwọn jọ kí ní jama níjọ àkọ́kọ́ onígbà tó díjọ́ kejì èrò ti pọ̀ wá pìtì mú ó tún kí fáwọn ní jama ní náfílà tarawih nígbà tó wá di ẹlẹ́ẹ̀kẹta níjọ́ kẹta lérò ti wá buhaya èrò ti pọ̀ gan-an mọ́sálásí àti ta oní Ànábì sallallahu alaihi ànábì ọwá jáde ó láwọn wá retí rẹ̀ fáá kọ jáde títí tí alfajari fi yọ ìgbà tí alfajari yọ ànábì wá jáde lọ́wọ́ ń sọ fáwọn pé òun mọ́mọ́ má jáde ni ibi torí bẹ́ẹ̀ ṣe ń pọ̀ yìí ẹ̀rù ń bà mí kọ́lọ̀ so bánabi ò ṣe jáde mánu mo ṣe kí níjàmọ̀ láti gbà wọn ìgbà tánabi wa kú tán ṣẹ̀kwánà bí ti sọ ìdí reason ipé ah, tí ó fi jẹ́ kóhun kí ní kóhun jáde wá má so umaru wá òkè anábi tí ó sọ́dọ̀ náà yà ti kú nìsí in tó ti ṣe ohun ti ṣe ohun káwọn so iru yẹn nìsín àlè pé ní bẹ́dà bí lápòjú ẹkọ́ jẹ́ pẹ́ nìkan kan ama ẹnìyàn wa so wọ́n máa ń ṣe dáadáa ẹni wọ́n ti wá ṣe máa ń bóyá lápèjúwe ó ń fún àwọn èèyàn lóúnjẹ nínú Ramadan so ẹni kí wọ́n ti wá ṣe máa ìgbà tó wáyá ni bàbá tí máa ń ṣe yẹn ó ti wá kú ọmọ yẹn wá rántí pé ah bàbá mi náà máa ń ṣe irú nǹkan báyìí jẹ́ kí ṣe ọmọ yẹn náà wá tún bẹ̀rẹ̀ padà ó náà wá ń ṣe the same thing sáàsọ pọmọ yẹn lọ́kọ́ dalẹ̀ á sọ pé bàbá rẹ̀ náà ti máa ń ṣe bàbá rẹ̀ ní kọ́ máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́dà wọ́n á lè sọ àmọ́ wọ́n fi rìnlẹ̀ pé bàbá yẹn náà ti máa ń ṣe irú ẹni títí èyí tí Umar sọ pé ni'matul bid'atu hadhihi pé tí mo dákalẹ̀ yìí á ọmọ dá púpọ̀ o sọ náà ni pé gbogbo nǹkan tí yẹn bá ti dákalẹ̀ tí ó bá jẹ́ pé nínú ẹ̀sìn tó ṣe pé kìí ṣe pé Ànábì sallallahu alaihi wasallam nkékè yẹn pé kéyìn ó sọ nǹkan di tuntun tó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí wọ́n wá yí è tí ó mọ̀rọ̀ sọ̀rọ̀ kì í ṣe pé òun dá nǹkan míì lẹ̀ sínú ẹ̀sìn tán torí pé kí ni ìdá nǹkan kalẹ̀ sínú ẹ̀sìn bídà ni wọ́n ní eléyìí ó gbọ́dọ̀ yé wa tábàtún ní wa kullu bid'atin fa hiya dalalatun tí Imam Ahmad wí kò túmọ̀ sí pé gbogbo bídà gẹ́gẹ́ bí àwọn akẹ́kọ̀ọ́ tó ń tukọ̀ gbogbo ẹ̀ lọ́sọ̀rọ̀ di kèfèrí ipe kò sí bídí àlẹ́ ńlá kò sí bídí àkékeré Sheikh Malik Ali rahimahullah ìgbà tí wọ́n ń ṣàlàyé tíra yìí yẹni pé tíra usulu tí a ń ké usulu sunna lil Imam Ahmad ìgbà tí wọ́n ń ṣàlàyé tán ní pé wa kullu bid'atin fa hiya dalalah Sheikh Malik Ali wá ní akhadhaha min al-hadith wọ́n wa muhdathatil umur ọ̀dọ̀ wọ̀nyí ẹ jìnà sí àwọn àdádálẹ̀ ọ̀rọ̀ fa inna kulla muhdathatin bid'atun torí gbogbo àdádálẹ̀ tó bá dálẹ̀ bídà ni wa kullu bid'atin dalalatun gbogbo tó bá ti ń jẹ́ àdádálẹ̀ ní wa bídà sagurat aw kaburat ó kéré ni àbótóbi ni

ń tọ̀hún tí ń rìn na àwọn khawarij torí pé bídẹ́ àti tí ó tó kúfúrù èèyàn fẹ́ rí létí kúfúrù márùn kí yóò lọ tẹ̀síwá nìsí bídẹ́ àní àmọ́ kìí ṣe pé ọ wá sọ̀yàn di kèfèrí torí pé tẹ́ bá ń wo tírésìsì tí bídẹ́ àti wàjẹ́ bídẹ́ àti ó jẹ tí ó sọ̀yàn di kèfèrí ẹ rí àpẹẹrẹ kúfúrù gẹ́gẹ́ ń bẹ̀ nífi wọ́n sọ pé bẹ́dà ẹbọ lélẹ̀ bẹ́dà ṣíríkù lélẹ̀ àbídà kúkù lélẹ̀ ẹwọ lápòjúwe ẹni tó lọ sí di Ọ̀ṣun Òṣogbo àbọ́ lọ sí di Ògùn ó ní pé Ògùn bòmí lọ́mọ Ọ̀ṣun Òṣogbo bòmí lọ́mọ kí lẹ́ni yẹn ṣeun ó ṣe ẹbọ ẹbọ náà ló ṣeun tọ́ àmẹ́ni sí ẹnìkan ní pé mi ò nílọ dí Ògùn mi àwọn àfà àwọn àfà lèmi tọrọ ọlọ́run tí ni ó ti gbé ẹ̀sìn lọ ti ẹ̀ ẹni ọlọ́run náà ni kọ́lá tẹ́lẹ̀ máa tó ń kẹ́ àà ẹni ọlọ́run ni àà ẹni ọlọ́run tó títí ẹ̀hún ti di bédà ló tọ̀ di ṣíríkù náà bẹ̀rẹ̀ pé bédà tó ń ṣìrìkì ìyà bédà ẹ̀kọ́ ni ṣùgbọ́n yẹn ti máa ń dá bédà torí tí ń rẹ́ lómi lójú nù yóò ní ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn ẹ̀bùn so ẹwọ ti bídà àti tí ó jẹ́ ti kúrò ní ìsìlápòjú yìí so ẹni tí ó gbé òyìnwó ó gbé sẹ́rẹ́ ṣàpẹ́rù ẹni ẹni ìsìn kí ló ń ṣe ń ṣe kúrú nù ń sógun síyàn àbúrò gánà ní sógun fún rẹ̀ ń ṣe kèfèrí yányá ń ṣe kèfèrí nù tó eléyìí lónìí òun wá lọ gbé àyà Qur'an ó gbé àyà Qur'ani lọ́wọ́ mú àyà Qur'ani ọwọ́ kọlá torí sókè odòrí ẹ̀kúrò ọwá hàn ọwa ni òun fi bọnú rẹ nítorí kí lágbára sí làkásẹ̀gẹ́ bá lè jà so léyìí ti òun yọ ìwo àti sẹ́rẹ́ lòun fi ní kí lágbára bá lè jà tó ń yọ ohun òun kí ni ó ṣe sí ṣírú pàmbélé eléyìí òun ṣe bédà kúfúrú tó yàtọ̀ ẹnu bídí ẹ̀bọ bídí ẹwà wo tẹ̀síbà lápèjúwe tẹ̀síbà á ní bídí

ní ẹgbẹ́ gbé kúrò lérí náà ni Sheikh Ahmad Khalil gẹ̀gẹ̀ yìí náà ni wọ́n sọ pé nínú àwọn àpẹẹrẹ tẹ́ ma fi dá àwọn fàwárí jìmà òun náà ni ẹni tí bá ń sọ pé bídé àwọn pé gbogbo ẹ̀ dédé kan náà ni gbogbo bídé àwa kẹwọn pé àpẹẹrẹ fàwárí jì mẹ́lá àwọn Sheikh Imam Ahmad wọ́n ni bídé àní tó bá jẹ́ bí tó bá jáde dálẹ̀ ànú ní bẹ́ẹ̀ nídìí so wọ́n ní agbọ́dọ̀ mọ̀ yóò nínú súnà wọ́n lẹ́yìn náà nínú tá a gbọ́dọ̀ mọ̀ tó jẹ́ ìpìnlẹ̀ níbi súnà yìí òun náà ni tarkul khusumat kéèyàn fi fanfa kalẹ̀ ìmọ̀ ṣe fanfa ìmọ̀ ṣe fanfa kéèyàn pàtì yanyan kéèyàn máa bá yàn ṣe ẹ̀ńjìyàn kéèyàn máa fà á ẹ̀ máa fa ọ̀rọ̀ ẹ̀sìn so pàtàkì jùlọ fún ẹni tí yẹn bá mọ̀ pé alágídí èèyàn ni tí ò ní gbọ́ òdodo tí kò sọ pé ìní gbà ṣùgbọ́n wà ní ìbínú sì mọ̀ bọ̀ fà á bó ti lóun ò ní gbà pàtì súnà wọn sọ pé tarikul khusumat nínú ìpínlẹ̀ súnà oníkéyìn ò fi fanfà kalẹ̀ náà ní pé látùkẹ́ ìmáàmù ẹ̀yẹn ní sheikh malik aliwa ní pé látùkẹ́ sírìlì jìdáàlì látùkẹ́ sírìmìnà jìdáàlì má jẹ́ kí yíyan kó máa pọ̀ látò kọ́sìm bákan náà mọ́mọ́ báyàn ṣe fanfa sheikh wa ni illa fil mawqi'i alladhi tara al-fa'idata liman yatlubuha àfi tó bá rí pé ah, àǹfààní ó jáde yá yìí ẹni yìí ó dáa pé òdodo ní ń kíkọ́ ní generally bí i rárá ní ìbú mídíà sọ̀rọ̀ rárá àkún mídíà tó bá ṣetán láti gan tó fẹ́ dẹ̀tí gbọ́n tó fẹ́ wí níta àgbélọ́wọ́ ni o ẹni ẹ̀wà gbé ti wá kárí níta àmà ní tẹ́bá ní nǹkan mìíràn lè fi hàn wá kò sí tó burú mbẹ́ sheikh malikoli wọ́n ni la tuqasim illa fil mawqi'i alladhi tara fi al fa'idata liman yatlubuha mọ́ báyàn ṣe fanfà àfi tó bá rí pé á ah, àǹfààní ó jáde fẹ́ nìyí bóyá nìyí àbí kó jẹ́ pé kété ẹ̀ sóhun àwọn èèyàn ti ń lísìn sí wọ́n bá gbọ́ tabájọ fà á so àǹfààní ó jẹ́ tiwọn so wọ́n ní insanu yuridu yunaqishuk ẹnìkan ó fẹ́ bọ́ sí fanfà ní ìsìn lè yẹ sílẹ̀ ila al-haq ta'akkarta minhu tafaddal tó ni wọ́n ẹjọ́ torí pé kí ni àyà kùránì lákàlẹ̀ kí wa jadilhum billati hiya ahsanu wa jadilhum billati hiya ahsanu ọlọ́ni ẹ ma báwọn yẹn ṣe fanfa àmọ́ kó jẹ́ pọ́nà tó dáa amma insanu yuridu an yughalita àmìyàn tó ṣe pé ń wá fanfa lásán wà ń yí sọ́ọ̀rẹ̀ à ìtí wá gírí pé wíwín rẹ ọ̀yọ́gọ̀lẹ̀ ń borí ẹ ń yẹ̀yẹ́ ń dojú ti ọ́

kí wọ́n bá ṣe nǹkan pé ní aljidal fanfa munaqasha kí wọ́n bá ṣe so irú yẹn wọ́n ni wa hadha min al-mira'i al-masmum yani al-masmum èyí tí èèyàn bá ń fẹ́ tó pé alágídí ni tí ò ní nǹkan ṣe kí wọ́n wá dùn náà dún kọ́ wọn bá ṣe fanfa ntí ọ̀dà nù ìyẹn máa ń pa irú àwọn ẹni yẹn máa ń pa tì wa min al-khusumati fi ad-din khusumati masmuma kí wọ́n bá yẹn ṣe ìjà fanfa lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà tí ọ̀dà nílùú fàǹfà yẹn tí ó gbọ́dọ̀ jìnà sí ṣubákaná tarkul khusumat imamu ahmed wọ́n ní ìpínlẹ̀ wọ́n ní kíyàn jìnà sí fàǹfà bákaná wal julus ma ashabul ahwa kíyàn tó ìpínlẹ̀ ní kíyàn ó jìnà sí ma jòkó ti àwọn tó bá ń jẹ́ onífẹ̀ẹ́nu àwọn onífẹ̀ẹ́nu ni àwọn tó kó ní bẹ́dà kíyàn lọ ma jòkó ti wọ́n kí ọmọ ma bá wọn jòkó a ah, náà ní ìpìlẹ̀ ẹni tí a ti rí pé oníbídá làwọn eléyìí wọ́n ti ó ti ó ti ó ti tàbá ná máa kíf ẹni kó ti mú stand wípé n tó wọ́n ma ṣe ń tọ̀hún sórí ẹni yẹn kí o jìnà sí ma jòkó pẹ̀lú rẹ̀ sùtúrọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ̀nà suratul an'am wa idha ra'ayta alladhina yakhudhu fi ayatina tó bá ra àwọn tó ṣe pé wọ́n ń sọ ìsọkúsọ níbi àwọn àmì ọlọ́wọ́ bá فاعرض عنهم ويقول لهم حتى يخوضوا في حديث غيره توفي توفي منو لورو مي ẹni pé tí wọ́n bá ti rí kí wọ́n bẹ̀rẹ̀ nǹkan bẹ́dẹ̀ àtàn ṣe ìyẹ́ bá wọn jókòó yóò dìde ọwà nínú ẹbí so ẹjọ́ pẹ́ sọ fẹ́sẹ̀ kíní kan wọ́n bá ní àwọn òfin bídé àbọ̀ ni ra ìdínkù so àbí nìsín ẹlọ́lẹ́sìn ẹ̀sìn sìnkú tán wọ́n bá bẹ̀rẹ̀ bí tètè kúrò ẹkú ń bẹ̀ ẹ kírun ẹgbókùdé sáré ẹbọ ẹsìn òkú ẹbù mọ́lẹ̀ tán tètè kú pàtàkì kí wọ́n bẹ̀rẹ̀ àwọn àdúrà bídà wọn so àmọ́ nǹkan tí kìí bá ń ṣe nítorí jẹ́ bídà níbi nǹkan tó ìdá bá ń ṣe yẹn ló ní bá wọn jòkó gbàtàn bá ń ṣe wọ́lá tẹ́kọ̀ ìdìmọ̀ mọ́jòkó tí wọ́n torí pàwọn ẹni yẹn wọ́n ti wọ́n bẹ̀rẹ̀ dákúdá tó mọ̀ dákalẹ̀ sínú ẹ̀sìn sùnyùkí jòkó tí wọ́n tó bá ń ṣe bídá sùn máa ń jìnà sí wọn ni sùn ni pé يأتونكم بما لم تعلموا أنتم ولا آباؤكم وإياكم وإياهم النبي صلى الله عليه وسلم صبي ipe ẹ̀yin èèyàn àwọn kan bọ̀ wá o nínú alẹ́ ọmọ yìí náà ni ya'tunakum wọ́n mú wá fún yín bima lam ta'lamu antum nítẹ́yìn sọ̀hábà yọ́mà náà ni wọ́n padà mọ́ mú wá qala wala aba'ukum nítàwọn bàbá yín gan ọmọ fa iyyakum wa iyyahum ẹ sọ́ra ẹ jìnà sí wọn káwọn náà ta kété sí yín ẹ má dé ìtòsí wọn fi ẹni pé ìyẹn máa ń jìnà sí àwọn tó bá ti jẹ́ pé onídàkúdà kalẹ̀ ni wọn níbi ẹ̀sìn sọ ọ̀dà náà ni kí wọn máa jòkó tì wọn ní ìjòkó kó jẹ́ pé ìjòkó kí mo fẹ́ràn yín ìjòkó pé àjọ ń sàṣepọ̀ ìjòkó pé ìtẹ́ ń ṣe ohun ó dùn mọ́ wa sùúrù ẹni yẹn òun ó dìdà yóò di kejì wọn ni ọlọ́run sì máa pọ̀ ó dìde dé wọn nù ìgbà kan náà ní ìgbà kan náà náà lẹ́jọ́ rí sọ àmọ́ tó bá ṣe pé ìjòkó tó ń jòkó tì wọ́n tó yẹ pé aláìmọ̀kan ni wọ́n náà làwọn ẹni yẹn sheikh eh, mirkhal sheikh rabi mirkhal àwọn náà sọ̀rọ̀ yìí wọ́n ní unaka unasun ahlu ja'lin wọ́n láwọn kan bá tó yẹ pé aláìmọ̀kan ni wọ́n wa ẹni tí wọ́n mú tẹ̀jẹ́ ni wọ́n níbi ẹ̀sìn wa anta indaka ilm wọ́n sì níma wa indaka hujja wa burhan ọlẹ́rì lọ́wọ́ o ní àwíjàre tó lè fi báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n nírú àwọn ènìyàn tad'uuhum ila al-haqq ọgbọ̀dọ̀ máa pè wọ́n sódòdó ní ọgbọ̀dọ̀ wá ní àwọn bídíà ìyẹ̀bá wọn sọ̀rọ̀ ìyẹ̀bá wọn sọ̀rọ̀ sùkúrọ̀ ń bẹ́nu àwọn afẹ́sìn tó sọ pé tí ó ń bídíà bá pè ọ́ sí ìjòkó rẹ̀ ibi wà bá ṣe wá tó sì mọ̀ pé ó rí ọ̀rọ̀ tó fẹ́ sọ̀sọ̀ fún un tó mọ̀ pé ó fi gbogbo tó bá ń ti ń jẹ́ òdodo ó fi rinlẹ̀ fún un sun tó burú yẹn lè lọ sọtẹ́dẹ̀ ẹ̀yọ́ omi lẹ́la hajj wàtò bá yìí láhùn kó ni pé ìyá máa ń ṣọ́ra fún ẹni tó bá ti jẹ́ pé mọ́mọ́ Ashmat oníkíyàn ṣọ́ra fún wọn ìṣọ́ra fún wọn yẹ ìpìnlẹ̀ nínú súnà ọ̀ ìpìnlẹ̀ nínú súnà nabi sallallahu alaihi ibn abbas àtàwọn àfáàmì nínú àwọn àìmà àlèhùnmà yìí gẹ́gẹ́ bí sikhtiyani gẹ́gẹ́ bí àwọn ibn sirin gbúrú àwọn báyìí àwọn ti ẹ̀ bá débi pé wọ́n yìí fẹ́ dẹtí gbọ́ ọ̀rọ̀ oníbídà ẹni kó ń bídà tó ti jẹ́ kó nífẹ̀ẹ́ ẹnu ni kódà bí ń ṣe wá sí wọn ò ní sí dára gbogbo bá lóun fẹ́ rí wọn wọ́n ti mọ̀ kó ń fẹ́ ẹnu ni wọn ò ní bá sọ̀rọ̀ kódà tó wáyé kó bá bá wọn pé àdísì kan ni mo rí ń fẹ́ kà fún yín tó bá bá wọn Ibn Sirin ni ó ní rọ́ ìgbọ́ wọn kà fún mi tó bẹ́ẹ̀ náà ni Ayyubu as-Sakhtiyani rahimahumullah àwọn eléyìí mú e fẹ́ gbọ́ torí pé kí ni ìgbà tí àwọn oníbídà yẹn wá tẹ́nìkan ní kó fẹ́ ka àdísì wọn fẹ́ ka alkùránì fún ẹgbẹ́ mo lẹ́rí kan ní lérí ọ̀rọ̀ tí ẹ sọ ní gíní mo wá ní àwọn ayà kùránì kan ń hmm, fẹ́ gbọ́ wọn ni à ah, kí ló dé wọn ni limadha wọn ni inna qalbi laysa biyadi àwọn afáyẹ ní pé ẹ̀mí mi kò sí lọ́wọ́ mi akhsha an yakdhafa fi qalbi an yakdhafa fi qalbi fitna ntọ́fẹ́ sọ ìfẹ́ kó dá wa lálẹ́ sínú ẹ̀mí mi fala astati an antazi'a àti wà ní rí kókó ma ìyẹn ni pé ń bẹ́dà tó ṣe pé ó lé níbẹ̀dà tó pé àwọn ṣubuhat àwọn ìrújú burúkú sí ń bẹ lọ́wọ́ rẹ̀ ìrújú burúkú ń bẹ lọ́wọ́ rẹ̀ irú ẹni yẹn kí ọmọ sun fúrú àwọn báwọn ni irú wọn ni àwọn Abu Ayyub Sakhtiyani àti Ibn Sirin ni wọ́n ń sọ pé kódà tó bá ní Qur'an ló ń fẹ́ káwọn àwọn ọ̀gbọ́ mọ̀lẹ̀ àwọn náà lẹ́rìí tàṣẹ ẹni ọmọ mẹ́rin lọ́wọ́ tó rántí mọ̀ pé onífẹ̀ẹ́ nù tó tó wá sọ nǹkan yẹn nítorí jẹ́ pé wàá dábí ṣubú alẹ́ tí wàá máa gbà ah, ó tó mọ̀ lọ́rọ̀ yìí ní kàmọ̀ lọ́rọ̀ yìí so òun náà ni pé ti ń jẹ́ kéèyàn wà ní ipò àlàáfíà kí nínú súnà nàbì sallallahu alaihi wasallam òun náà ni kéyìn di àwọn nǹkan tí imamu ahmed tí wọ́n wí náà ni jẹ́ pé èèyàn ṣe súnà nàbì sallallahu alaihi wasallam bọ́n ṣe gbé wá òun náà ni pé wọ́n ní súnà ẹni tí ń jẹ́ súnà lọ́dọ̀ ti imamu ahmed òun náà ni kó jẹ́ kó súnà tí àwọn sàhábà nàbí sallallahu alaihi wasallam wọ́n ń ṣe náà lè yàn ṣe níbí ìyẹn ṣe súnà ẹlẹ́gbẹ́ èmi ni àwọn àwa làwa tàdọ́múnú làwa tàáwúnú làwa tmc làwa kíníkan làwa jàbàtà làwa kíníkan kankan gbogbo tí tó pété iná bá sí òun lóòótọ́ ẹ mọ̀ rí pé kọ́lá bí wọ́n kóra wọn bẹ́ẹ̀ ti mọ̀ pé nǹkan kan lẹ́yìn yìí nǹkan kan ní pé ah, ẹ̀yìn yìí nǹkan kalẹ̀ dúró lérí tẹ́sí mọ́ rí pé yọ́mọ̀ yàtọ̀ sí tọ́wànù súnà náà sallallahu alaihi wasallam yọ́mọ̀ yàtọ̀ sí tí àwọn sàhábà tí wọ́n kó jọ lélérí tí wọ́n gbọ́yé yọ́mọ̀ yàtọ̀ ṣùgbẹ́ ni àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí mo dákọ̀lẹ̀ kọ̀ọ̀kan yìí wọ́n ní tí wọ́n ń ṣe tó yàtọ̀ tọ̀tọ̀tọ̀ àbí tẹ̀bílẹ́gì náà ẹ̀rí tó náà ń so àmọ́ súnà náàbì sallallahu alaihi wasallam tó pé òun náà ń pè ní as-salafiyya ìṣe súnà gẹ́gẹ́ bí ànábì ṣe báwọn sàábà ṣe sí òun ní ma ń jẹ́ ọ̀làjù ńlọ́jẹ́ ọ̀làjù oníbẹ̀lábẹ̀ ìfúnkùn mọ́rùn ẹnìkan oníbẹ̀lábẹ̀ àkídà pé àkídà lágbájá kan àkídà lágbájá ló lò so bóyá ni pé tí ń bẹ nínú al-Qur'an tí ń bẹ nínú hadith kò sì ní sí kọ̀kọ̀ kan pé ọ̀rọ̀ ta kan ní tá a bá so léyìn ta ibìkan tó bẹ

ǹjẹ́ àwọn sọ̀rọ̀bà mọ́ tó bá ti mọ́ kí wọ́n pàtì ṣòro náà ni kẹ́nìpẹ́tọ̀ tó bá dé lùkọ̀ wọ́n máa béèrè ìlú mùsùlùmí kò tó máa béèrè pé ẹlákùnrin ta ló ju ẹran yìí sọ̀rọ̀bà wọn ni máa béèrè ìlú ẹ̀bẹ̀ sọ̀rọ̀bà wọn ni máa béèrè ìlú ẹ̀ tó bá jẹ́ pé ìlú mùsùlùmí lẹ́wà á ah, wọ́n ju ẹran máa jẹran rẹ̀ sí mi àwọn kọ́ ọmọ ọkọ̀ ẹ̀ ń ṣe tí wọ́n mọ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ wọn so náà ni kíyàn tẹ̀lé ìlànà àwọn sàhábà yẹn òun ni ọlá ti wà ń bẹ̀ jù so náà ni pé lẹ́yìn náà kíyàn sì máa kọ́ṣe wọn kíyàn orí bí wọn kíyàn fi bí dáa kalẹ̀ lákaná kíyàn fi fàǹfà nípa ọ̀rọ̀ ẹ̀sìn kalẹ̀ tẹ́ bá lẹ́nu mi ti bá ń jiyàn ìyàn tí ò ní àǹfààní kankan fún àbí kọ́mọ jiyàn pẹ̀lú ẹni tí ò tiẹ̀ fẹ́ gbọ́ so irú nǹkan bá ń bàbá mu ẹnìyàn ò tí ì gbọ́ súnà yẹn nù kọ́dà àwọn afá súnà nínú òṣìṣì wọn ni pé kọ́dà tó bá ṣe pé múná kọ́ṣà yóò bá ṣẹlẹ̀ so tó bá wò pé káwọn ó wò pé nítorí àwọn audience ti ń gbọ́ tí wọ́n wá ní ṣe ní ìṣe sapala bóyá ni pé wọ́n tún ṣe ní sí pé àwọn tí bá ń jẹ́ aláṣẹ nínú ìlú wọ́n gbọ́dọ̀ lè gbà lọ́wọ́ bí abilá kojú ní sí ẹnìkan ló ń fẹ́ bọ́ ṣe mọ̀nà kọ́ṣá tí àwọn èèyàn sì wá bẹ́ẹ̀ tí wọ́n pọ̀ mẹ́ẹ̀ ó ní bùkátà sí kẹlọ lè gba police report káwọn ọlọ́pàá ẹ lọ sí nearest station kọlọ lè gba report dìtọ̀ afẹ́sọ̀rọ̀ ẹ̀sìn àwọn èèyàn sì fẹ́ pọ̀ mẹ́ẹ̀ so kẹ fún wa ní eh, guarantee kẹ fún wa ní eh, authority pẹ̀tọ̀ kàmọ́ bá kìíní yìí lọ torí rẹ̀ náà ni imamu ahmed yẹn ni imamu ibn taymiya rahimahullah gbogbo àwọn ọmọnàkọ̀ṣá tí wọ́n tábà ṣe sọ àwọn tó ń já láṣẹ yóò jẹ ojú wọn ni àwọn aláṣẹ wọn wà mẹ́bàá yìí so torí pé kíni ẹni padà fa ọ̀rọ̀ lọ́fọ̀ọ́rọ̀ bọ̀ yóò àdìpé lágbájá ń dà lúrú ni ń ṣe kíni àwọn ìgbà tó yá nípa àwọn ah, ti gba rìpọ́ọ̀tù so kò ní sí pé lágbájá ń dà so náà ni àwọn nǹkan yìí ti ń jẹ́ ìlànà alùpùpù wal jamaa so bákan náà kí ìyẹn wọn máa jòkó pẹ̀lú àwọn tó bá ti jẹ́ onífẹ̀ẹ́nu so léyìn ni èyí tí ó jẹ́ ọ̀rọ̀ àkọ́kọ́ tí alimami ahmed rahmatulah alayhi rahmatulah tí wọ́n fi bẹ̀rẹ̀ síra yìí so sheikh tó ní yẹn pé imam ahmed wọn ni wọn sunnatu indana atharu rasulillahi sallallahu alayhi wa sallam. وسنة تفسر القرآن وهي دلائل القرآن وليس في السنة قياس ولا تضرب لا الأمثال ولا تضرب بالعقول ولا الأهواء إنما هو اتباع وترك الهوى بإذن الله تعالى تبادني إبامي أتمبا بتيا قيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. نعم، na ìbéèrè àkọ́kọ́ òun náà ni ọ̀rọ̀ wàlímà Qur'an bí tí wọ́n ṣe máa ń ṣe táwọn afá máa ń ṣe tó bá pè é sí àlè lọ tó bá ti pè ní bídà èèyàn lè lọ náà torí pé àná sọ̀rọ̀ sọ́lá kò kí kò ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ àbà kò ṣe wàlímà Qur'an sókè yàn náà lọ ni sọ yàtọ̀ sí bóyá yàn ṣe ṣáádà ìdájí àbí sanawi o ẹnu tó kà gbọdọ̀ kíyèsí níbi ti yẹn ni pé tó wáyé di pé nǹkan kí nǹkan bá ti wà níbẹ̀ tí wọ́n máa lu bàndírí wọ́n máa lulu wọ́n máa jó ìyẹn lè mọ́mú yàn débi ṣáádà yẹn ìyẹn pé ṣáádà sanabi àbí ìdájí àwọn tó wá pé koran ni wàlímọ̀ koran ni kọ́ra kan ní pé à nílò àníjó ọgbọ́dọ̀ débi yìí hàn tó di pé kò sí ti ń jẹ́ wàlímọ̀ alukoran sọ̀rọ̀ wàhálà ẹlẹ́kejì òun náà ni nípa ẹ̀sàrà jíjẹ so ìyẹn àwọn mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam àtànábì ni kí ń jẹ sàárà sàwálì jẹ sàárà àfi tí wọ́n bá kíyèsí pé sí sàárà lílé ni àbí ẹbọ tí wọ́n dá kankan bá dáyàn ní ìsìn àrẹ̀ rẹ̀ kú funfun so wọ́n á rò bí ṣe ń fáyàn lè kú ní fi 20 naira sí so kí wọ́n kíyèsí pé ìgbólẹ́yìn táwọn sí àpẹẹsí dáwà nù wọn irú sàárà yẹn kí ọmọ jẹ ìyẹn sì sàárà ẹbọ ni ó ti yé bọ̀ tó kàn wùyẹn ní ìṣọ́kàn pé ah, sàárà ní kíní yìí tẹ̀ntẹ̀n sì mọ̀ pẹ̀lú pé kì í ṣe pé bọ́yá òṣìṣẹ́ ni tí tó búrú yẹn lè jẹ́ so wallahu a'lam na tarawih nínú Ramadan àsìkò mẹ́ta ni ó ní torí pé hadithi wa ń pé gbogbo àwọn àsìkò mẹ́ta yìí anábì kì lásìkò yẹn anábì ti kì tó pé ó kìdí táwọn sọ̀rọ̀ bá lè pàwọn sálámà ní ìgbà àkọ́kọ́ àwọn sálámà ní òru àkọ́kọ́ náà àwọn parí àdíṣẹ́ kẹ́ tí wọ́n kàáyẹ gẹnu níjọ́ta nẹ́bí sọ̀rọ̀ sọ́lọ́mù kí fáwọn àwọn sálámà ní òru àkọ́kọ́ súnjọ́ kan náà ó tún kí fáwọn àwọn sálámà ní òru ìgbẹ̀yìn àárín àárín tó túnmọ̀ sí pé wọ́n ti kọ́kọ́ lọ lè sùn wọ́n wá jí so àkọ́kọ́ wọn sùn tó fi wọ́n fi lọ́lẹ̀ kì so lẹ́yìn náà anábì sì kì í di ìgbà tí ọwọ́ mẹ́rin gbẹ̀yìn ẹ̀yìn mẹ́ta gbẹ̀yìn òru níbi kí o kì tán kí wọ́n jẹ kí wọ́n jẹ sàárì so mẹ́ta náà ni ẹ̀rí wà fún so àmọ́ ètò dájú tó lọ́lá jù náà ni pé pé ìtẹ́yàn máa jí pípé àárín òru náà ni torí ìrùn òru ọlọ́lá ìrùn tó yẹ kí ní òru ìdá méjì tó yẹ pé anabi náà gbígbà yẹn ọlọ́run bá máa ń sọ kalẹ̀ wá sánmà ayé ní fúlfúlẹ̀ àkìr tó gbígbà yẹn lọ sí ta kí ọmọ fináfílà sí jù àmọ́ yóò túmọ̀ sí pé èèyàn gbọ́dọ̀ kí ní kí ẹ kí iṣá ìtàn kí wọ́n abẹ́rẹ̀ sí ní kí kọ́dà tó wá ṣe sùúrù títí tí ìmọ̀ òbí sálámà tọ́jọ sálámà kana lahu ajru qiyamil layl ẹni yẹn ò ní lára bẹ́ẹ̀ kó fi gbogbo òru rẹ̀ kí náfìlà ni so náà ni Sheikh Albani rahimahullah náà fi sọ pé kò sí tó burú bí kéèyàn ò kí ní ọwọ́ sí tó burúkọ jẹ́ pé wọ́n kí ṣá ìtàn kẹlẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ náà tó wọ́n lọ àrùn náà òkú kí lẹ́ni kọ́ ẹ̀hẹ́n ṣíṣe àdúrà nípa àwọn kan ní pé wọ́n ní ká ṣe àdúrà kókó níta nábì ní ká ṣe ni pé tó bá ti bo òkú mọ́lẹ̀ anábì ò ní istaghfiru li akhikum وادعوا له وادعوا له التثبيت فإنه الآن يسأل يبقى أبي الله فون وما يعين yóò kọ́lọ̀ nǹkan fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ torí wọ́n mọ̀ bí bèèrè nísìn so ìtumọ̀ rẹ̀ ní kó kálukọ́ ma tọrọ pé ọlọ́run kó fèrè yìí ọlọ́run kó kẹ́ kálukọ́ ma lọ nù kìí ṣe pé ẹwà jò dúó bóyá o tó bá jẹ pé wọ́n fẹ́ ṣe wá sí lẹ́ẹ̀kọ̀kan tí èdè pé wá sí lemọ́lemọ́ tí ó pé mọ́mú kan òkè á jí ń báwọn yẹn sọ̀rọ̀ níbí lónìí kò sí tó burú mbẹ́ yẹn lè báwọn yẹn sọ̀rọ̀ ànábì máa ń ṣe bẹ́ẹ̀ nígbà gbogbo kìí ṣe pé gbogbo gbà ní ànábì máa ń ṣe àmọ́ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà pé tọ̀ ògbóyìí ọlọ́run bá wá kẹ́ ọlá iná zalnáwù àlèhékùnmù àlèhékùnmù kí lọ́tọ́ fi kọ́ kúlúwà láwù háyà tẹ́lẹ̀kùnsí so orúkùn kaba ní kí n sọ kan bẹ̀rẹ̀ bí dánù kí o ti kúrò àkó bẹ́ so n tàn sọ pé méjì àta ní kò kàwọn kàyẹ́ lè síwá sí ní tẹ̀yẹ́ lè síwá sí náà tí wọ́n bá ṣe wá sí òní ka ayà kùránì mẹ́ <laughs> ní ọdún tí lélẹ̀ yóò kọ́nà ìyẹn lè kírun inú tẹ́gẹ̀gẹ̀ yẹn lè kírun mẹ́ ọ̀dà ní ìsìn ẹni tó bá ṣe òkú kalẹ̀ tó bá wọn wọ́n ti sin òkú kalẹ̀ bá wọn èèyàn wá dé wọ́n wá sọ wọn pé sáré rẹ̀ ní ṣé bí mẹ́nu súnà pé lè kírun sí la nínú ó yẹ kírun sáré gẹ̀gẹ̀ la tí wọ́n tó wá kírun sáré la kò ní ka suratul Fatiha sí àyà Kùránì kọ́ nìyẹn àní ẹni tí ọba wá dípọ́ ti sìnkú wọ́n ti sín tán òun wáyé sàwá dé bọ́yọ́ ọmọ rẹ̀ àbábúrú rẹ̀ yes ó lè dé yọ́ kan lọ́bẹ̀ ló sì Allahu Akbar yóò sì kírun kankan sí sáré yẹn la ìyẹn ń kọ́ ṣùgbọ́n mọ̀ pé ọ̀rọ̀ wọn bí olójú kan tí ó wà ní gbogbo nǹkan lòun ti lé yìí ọlọ́run kò ṣàmì fún náà wọ́n ní kẹ́nìkan kó sálámà sí yàn bọ́t ìyẹn ọmọ ẹni náà rí ọkà sálámà ìyẹn gbọ́dọ̀ dá lóhùn àdìsá nábì ń bẹ tó ní pé ẹmọ sálámà àtẹnutẹ́ẹ̀mà àtẹnutẹ́ẹ̀mà tó ní pé ẹni tí ò bá mọ èyí tó bá sálámà sí ìyẹn gbọ́dọ̀ dá lóhùn náà ni. tó bá jẹ́ pé christian tí ẹmọ pé christian ni ìyẹn dá lóhùn pé wà ẹlẹ́yìíká wà ẹlẹ́yìíká tó yẹ tó rẹ̀ ní pé ń tó sọ yẹn kọmọ bá wọn náà so even tí wọn bá mọ̀ pé ó sá pẹ̀lú seriousness tó pé wọ́n yẹn mọ̀ pé kejì pé fi ń sáwàdà yẹn náà lè dá lóhùn pé wa alaikum salam torí ìtumọ̀ rẹ̀ náà nígbà tó ní tó wá ní kẹ́ salamu alaikum lọ́nà wa alaika yẹn ni pé dédé tó wù yẹn náà kọjẹ́ tiẹ̀ omi kò tó akọ́ bá wù pẹ̀lú seriousness náà àlàáfíà tó tọrọ fún kọjẹ́ tiẹ̀ náà nù sóti sọ wallahu a'lam wọ́n ní tí ẹ bá wà láàrin àwọn èèyàn ṣe dandan ni kéèyàn dá sálámà padà tó akẹ́ bá pọ̀ láàrin àwọn èèyàn bóyá bí ẹ̀yin bí mẹ́fà jókòó àbẹ́yìn mẹ́ta ẹnìkan wá dé wá ní salamu alaikum tí ẹnìkan bá ti dáhùn ó ti gbé títí ẹ̀yìn yòókù náà so kò sí tó burú tí gbogbo yín bá sì dáhùn kò sí tó burú mẹ́ẹ̀ wọ́n ní tí èèyàn bá fẹ́ wọlé tí èèyàn sálámà tí èèyàn gbọ́ jíjẹ sálámà tí èèyàn wá sálámà lẹ́ẹ̀mejì bí sí èèyàn lè wọlé èèyàn lè wọlé o kúrò tí èèyàn bá sálámà lẹ́ẹ̀mẹ́ta ẹ̀mẹ́ta náà ní tí èèyàn bá sálámà tí èèyàn bá ti gbọ́ kán lóhùn kí èèyàn mọ́ wọlé kí èèyàn ò ṣe sùúrù títí tí èèyàn fi gbọ́ ohun àwọn ará ilé yẹn tí wọ́n bá ní kí èèyàn wọlé kí èèyàn wá wọlé tó oríṣiríṣi ẹ̀kọ́ ló níbi ọ̀rọ̀ yìí tí ló ṣe kó yẹn nìyẹn pé wà ní òhù tí ń try láti wá nǹkan tí ó fi wọ ara rẹ̀ tí ó wá wọlé wọ́n gan ó blame ara rẹ̀ tó bá wọlé so ìdààmú àbọ̀ pé ah, ah, ah, ẹmọ́bí so bẹ́ẹ̀ sì ni ìwà ilẹ́kọ̀ọ́ tó wùlé so dúró kọ́dà tó ọba gbọ́ jẹ́ dúró nítòsí àbí kò sí padà tó akébí tó ti wá wá jìnà dúró lẹ́gbẹ̀ẹ́ kan hàn sápá kan títí tó fi rẹ̀ ní tó ń fẹ́ tó tí ó tí ó bọ̀ sọ kóbi tẹ́ni wá ní abẹ́ni ìwà lẹ́yà kó sí lé ní so tó fi gbọ́ jẹ kan irú ẹsẹ̀ láàrin sọ̀hábà kan wá Umaru wa bó ìsálámà lẹ́mẹ̀ta àti Umaru wa ní jìnà tí ń pèpè aláti wá bá ìgbà tí ó gbọ́n kan ló bá padà ń tiẹ̀ wa ni àgbà mú sálámà lẹ́mẹ̀ta tí ń bá wọn lọ sí padà torí mọ gbọ́lẹ́ náà nígbà tẹ́wà sálámà lẹ́mẹ̀ta wọn ọ̀dá ilóhun ẹ padà kìí pé kẹwàá So والله أعلم نعم نعم ẹ̀hẹ́n níbi nípa kíka ọwọ́ fún àtìká àdísà níbi wa tó ní pé ẹ ka àwọn mọ́ka tí ń jọ mọ́ka ní àwọn ọwọ́ ìṣì tó ti bá wọn ṣùgbákaná àdísì mí tó wá tó wá yán ipé orí orí ọmọ́ka so níbi tí a máa ń ká ní kìí ṣe ìlà tí ń bẹ nínú ọmọ kààyà ihò orí rẹ̀ mẹ́lẹ̀ èèyàn máa ń ká èyí tó sì máa kàwá èèyàn ń ka ọmọ kà nù kìí ṣe kalẹ̀ kìí ṣe ká ní ẹnu rẹ̀